tí èèyàn bá wò wọn á rí i pé àwọn míì bẹ́ẹ̀ nílé tó ń bùkátà sí àwọn míì bẹ́ẹ̀ tẹ́ pé kò bùkátà sí nítorí pé kò dájú pé ẹni tí ń béèrè ọ̀mà dáhùn rẹ̀ but lómi fẹ́ béèrè fẹ́ lómi sọ̀ngbà tó sì jẹ́ pé lásìkò tó sì fi jẹ́ pé ìta bá rí i pé ó wúlò nìkan ládàáhùn wọ́n ní kí ni ìdájọ́ ká máa ya fọ́tò àwọn nǹkan abẹ̀mí lábẹ́ òfin ọlọ́run haram nítorí pé anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní ashaddu an-nasi adaban yawma al-qiyamati al-musawwirun àwọn tí ìyà wọn lè koko jù tó bá ti jọ gbẹndà al làwọn olùyàwòrán àwòrán tẹ́sí gbàlérò ń bẹ̀ ọ́ kí bí kò ya ojú sámà láwòrán láì sẹ́yẹ ń bẹ̀ bí kò ya ilé kan láwòrán láì síyàn bẹ́ẹ̀ bí kò yọ odò láwòrán láì síyàn nú ẹ̀ yé ṣe ń tán gbà lérò nù ń tán gbà lérò pẹ̀lú mọ́yàwòrán àti pé ẹni tí máa ń yà á oníyà ó lè koko jùjọ gbẹ̀ndà kìyàmá òun náà ni àwòrán àwọn nǹkan abẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ lónìí wọ́n fi ìságbọn bíi pé àwọn àdìsí tó wá nípa mọ́yàwòrán wọ̀nyẹn wọ́n ní í ṣe pẹ̀lú àwọn àwòrán tó níbòjì eléyìí tó ṣe pé tí wọ́n bá gbé kalẹ̀ ẹ rí bòjì fún yàtọ̀ sí àwòrán tán yà sára pépà ìdí nu tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ lónìí a rí i pé wọ́n ń súré rọ́ọ̀lù fọ́tò tó ń ti pé fọ́tò ń yẹra fún wa ìyẹn ni pé tí ó bùkátà kan ya fọ́tò gan àwọn gan pè fún pé wá yà wá láti ṣàfihàn pé àgbọ́yé tuntun ti dé fáwọn ó ní í ṣe pẹ̀lú pé fọ́tò tí wọ́n ní kẹ́ ẹ má yà ńṣe ló dá lórí fọ́tò à ń gèrè à ń gbẹ́gi à ń gbẹ́ òkúta eléyìí tó jẹ́ tá a bá gbé kalẹ̀ nùrùn á rí bòjì fún gbàtó sì jẹ́ pé àwọn ẹ̀rí tó wá lórí ẹ má yà fọ́tò kò ṣe yàtọ̀ láàrin ètò gbẹ́ àbí wọ́n gbẹ́ lókúta àbí èyí tán pépà àbí ya yà sọ kò sì yàtọ̀ láàrin èdè lárúbáwá fi bá wa sọ̀rọ̀ nínú èdè lárúbáwá àsúrà iná ló kọ gbogbo ẹ̀ jẹ́ tó àti sọ pọ̀ kan ló mú kò mú kan ó ń bùkátẹ́ rẹ̀ gbàtó jẹ́ pẹ́rù ń ká lọ sọ pé fọ́tò tí wọ́n ní ká má yà kọ̀ èyí tá à ń fi kámẹ́rà yà káwá déńdọ̀ gbẹ̀ndàkìyàmà kọ́ wá hàn ikọ̀ kárí ọ̀nà kí lẹ́ wàá sọ fọlọ́ téèyàn padà lọ ṣàtúnṣe ni àti pé pàpà gan ó tún wá nínú àwọn ẹ̀rí tó ní ká má ya fọ́tò ń tó mú wa mọ̀ pé kìí ṣe tí wọ́n gbẹ́ látara igi àbí ìtàn fi pẹ̀ lásán ṣe nìkan ni wọ́n ń pè fọ́tò. torí pé hàn nípa nàbì sọlọ́lá alayhi wa ó pa Àìṣà láṣẹ kọ́ yọ kọ́tìnì ẹnu ọ̀nà eléyìí tí àwòrán abẹ̀mí ń bẹ lára rẹ̀ nítorí nítorí gbọ́lọ́dọ̀ màláìka Jibril páwọn ìwọ létí àwòrán bá ti wà kò séèrè nu létí wa kò sí kọ́tù nu létí wa nítorí wà wà lára kọ́tì ńkọ́ ṣé wọ́n wá gbé ère wọ́n gbèrè wọ́n gbé kọ́ kọ́tì ní àbí láì jẹ́ pé òòsà abéjì tẹ̀mọ̀ pé nítorí súnmọ́ náà ní pọ́wọ́ ni wọ́n fi yà kódà nítorí tó ṣẹlẹ̀ gan-an ní pọ́wọ́ wọn fi yà torí pé Aisha radiyallahu anha ó nígbà tí mo yọ mo wá bí anabi sallallahu alayhi wa sallam bó láti ṣe anabi wa ni kí wọn gédédé bí orí yẹn dànù èyí tó wá ṣẹ́kù mo wá fi ṣe aṣọ fún tìmùtìmù wa ó dàbí ẹni pé mò ń wo anabi báyìí lẹ́ni tó fara ti tìmùtìmù yẹn lẹ́yìn tá a gé orí dànù torí náà la sọ pé fọ́tò tí wọn náà ní onídìí kan sọ pé ọ̀dànù toró lè máa sọ pé owó ló fi yá so ṣùgbọ́n wàá ṣàtúnṣe sí àtúnṣe náà ni pé gbogbo bíi orí wa gé dànù tó o bá fẹ́ gbé yòókù tó o fẹ́ lẹ̀ má ro gírì wọ́n lọ́ọ́ so eléyìí ni ẹ rí i pé fọ́tò gan tí wọ́n ń yà sára pépà tẹ bá sọ yìí pé eléyìí tán gbẹ́ léèrè ló mú kọ́mi èèyàn ó di ọ̀sẹ̀ bọ́ àkọ́kọ́ láyé anabi nuh aleyhi salam yàtọ̀ sí èyí tí wọ́n yà ní pẹ̀lú kámẹ́rà á sọ pé rọlẹ̀ pa kìí sáré tí wọ́n gbẹ́lérè lásán laburú wa nítorí pé ìtàn fi kámẹ́rà gan yà á máa ń gbé tayọ ayé rẹ̀ gbogbo fọ́tò tá a bá yà láyé ẹ̀rí pa gbèsè ibi tó ganu yàrá wa lọ́nà tó yẹ pé tẹ̀ máa ti wọlé báyìí wọ́n ní ọ́ bàbá nù àbẹ̀ ẹ̀kọ́ ní sí bàbá ń pépà tó bá tiẹ̀ jẹ́ kó ti kú ọwọ́ àjọga rẹ̀ nígbà tó wà láyé ó pé tọ̀ bàbá mi òṣùbà rẹ̀ rèé o ilẹ̀ rèé pé bàbá rẹ̀ ń pépà ẹ mọ̀ pé bí ti ṣe bẹ̀rẹ̀ náà jù bá lọ àmọ́ tó wá pété bá tiẹ̀ ya fọ́tò ẹ fẹ́ gé orí rẹ̀ torí kọ́ mọ́ bàa jẹ́ pé kò ní jọ yín mọ́ kò sáàbùrú nu kíkẹ́ fi tẹ́lẹ̀ àbáwọ yàrá yín gbogbo ẹni tí ó bá wọlé kọ́kọ́ tẹ̀mọ́lẹ̀ gbogbo ẹni tí ó bá wọlé kọ́kọ́ tẹ̀mọ́lẹ̀ ṣé yọ tẹ̀ yín lọ́rùn so ẹ̀rí pa burú bẹ́ẹ̀nbí ọ̀nà ṣe lè jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́. wọ́n ní kí ni àjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú ìṣẹ́bọ sọ́lọ̀ ẹ̀rí pé ẹni tí ń bọ́gi tí ń bọ́ pẹ̀ èrè ni wọ́n yà wọ́n gbé tayọ ayé rẹ̀ ẹ̀ náà làwọn fọ́tò tẹ̀ ń yà pẹ̀lú kámẹ́rà ẹ̀ ti ń gbé òun náà tayọ ayé rẹ̀ òun náà kò ní sáláì di bẹ́ẹ̀ tí wọ́n gbẹ́ nígi àti tán gbẹ́ láre pẹ̀ náà ti ṣèdá kò ní sáláì jẹ́ bẹ́ẹ̀. wọ́n ní kí ni ìdájọ́ káwọn máa dẹ́gbẹ́ lẹ̀ ẹgbẹ́ kọ́ ni ẹ̀sìn Islam sọ kíkẹ́ wá sí láyé Ọlọ́run dá yín kẹ́ lè wá sí lọ́nà tá ń lẹ́gbẹ́ òfò ẹ wá sí lọ́nà ó ṣe dẹ́gbẹ́ yorùbá wọ́n fẹ́ràn arọ́ wọ́n fẹ́ràn arọ́ bàjẹ́ wọ́n sọ pé àwọn sẹgbẹ́sì ẹ̀rí àwọn bàbá bàbá wọn kọ́ bẹ̀rẹ̀ táwọn bàbá bàbá bá ń sẹgbẹ́ wọ́n lè ṣe kìnnìkan díìnì kìnnìkan díìnì kìnnìkan díìnì ẹ̀yin wọn àrígbé díìnì díìnì o kìí ṣe díìnì ní fa kìnnìkan kìnnìkan ní máa fa díìnì nítorí pé díìnì ò ní pàṣẹ kí kìnnìkan wọn tẹ̀lé ẹ rí i pé nǹkan kan bí kan sọ pé misbahu dini islahu dini ansoru dini anuwaru dini nawaru dini àbí òye wa ẹ rí i pé nawaru ni wọ́n máa fa dini islahu ni wọ́n máa fa dini misbahu ni wọ́n máa fa dini nuru ni wọ́n máa fa dini wàrà dini ló yẹ kó fáwọn torí ẹ pé ń bá láwọn ṣẹgbẹ́ wọn ìpàdé lásán ni tó bá ń ṣèpàdé yẹn wọn á pè tọ ọ̀rọ̀ tá à ń fa yìí kí làwọn aláàfáà rí sí àwọn aláàfáà náà bá láwọn lọ wò tíra ń táwọn rí sí wọn bá ní ọdà ń táwọn aláàfáà wí kí ni lérí sí ẹ gbọ́dọ̀ bá sẹ́fọ̀ kékeré nǹkan mi ti ń fa dínì bẹ́ẹ̀ kí ni lérí sí ilé wa sọ pé tọ a lè sọ pé àwọn aláàfáà wọ̀ ọ́ máa kí o ṣùgbọ́n àwọn wò pé kí wọ́n tún tíra yẹ̀ wọ́n tún tún tíra yọ àwọn aláàfáà náà sì gbà àwọn náà máa tẹ̀lé wọn bí dàdàngọ́mí àwọn náà tún láwọn lọ tún tíra yọ wọ́n tún gbé wa gbọ́dá kíkálukú dìbò fún ìtọ́ba fẹ́ kí á láǹfààní kí láǹfààní tíra tán lọ yẹ̀ wò so àwọn ọmọdé náà dé wọ́n modernize tiwọn àwọn míì gba ìdí àtiwọn wá láti lókèrè níbi táwọn náà ti ń ṣẹgbẹ́ lórúkọ páwọn sẹ́sì eléyìí kọ́ ni tọ́lọ́wọ́n bá ní káwá sí ọlọ́run ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run dá wa àtàwọn àtàwọn àlùjànnú kálí bá a mọ́ àsìn ọlọ́run ló nìkan ìṣẹ́gbẹ́ lọ́lọ́run bẹ̀ wá pé káwá sí eléyìí ò sì sínú tó yẹ ká máa béèrè sẹ́yìn fẹ́ dẹ́gbẹ́lẹ̀ abẹ́ ń ti ń sè kàn tẹ́ bá fẹ́ dálẹ̀ má dálẹ̀ ìtẹ̀síṣẹ́ jáde mbẹ́ eléyìí jẹ́ ń táwa fẹ́ sọ wọ́n ní kí ni ìdájọ́ káwọn máa fi gbó túrun ṣe ọlọ́mọdé ẹ̀yin náà gbó kàn igbó ẹni tí máa ń fi gbó túnrin ṣe tí ò sì máa mú ó súnmọ́ kórìí rẹ̀ ó máa jẹ́ pé igbó ó máa lápá ń bẹ̀. nítorí pé nítorí ń lò kì í sóúnjẹ rí èèyàn ò sì lè máa fi gbó túnrin ṣe kéèyàn ọmọ tọ̀wọ̀ ń bọ̀ báyà torí pé igbó yẹn ó ti di nǹkan kan tó kọ́mọ̀ gidigidi lọ́dọ̀ rẹ̀ torí di eléyìí ẹ má lò nítorí pé èso tí wọ́n máa ń lò fún nǹkan tó burú pípọ̀ ni ẹ rí i pé àdìkún ẹnu tí wọ́n máa ń ṣe ní ìsìn náà ẹ̀hún pé gbóná ni àti ewé táàbà jẹ́ pé wàá fa sórí orí rẹ̀ máa wó tẹ́lómi ọ̀bá tí dìkún ẹnu kò lè bá yín sọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá ń bá sọ̀rọ̀ orí òní pé bó ní máa ń ṣe yín tẹ́ ẹ bá dìgbọn ẹni ó ní orí àwọn kọ̀ọ̀kọ́ ṣe bígbà tí àbí òye bígbà tó lu aago so ìgbà náà làwọn ṣẹ̀ṣẹ̀ wá máa pé ókè ọ̀rọ̀ tó ń sọ wá yé mi báyìí so gbogbo àwọn amúkúmu ẹnìkan á pé ẹ̀rá stars lòun stars lòun àdìkúnnu lòun máa tà láàkú máa tà takuta máa búrẹ́dì ń bẹ́ńlẹ̀ ọ̀tà wọ́n á máa tà àdìkúnnu àjẹkún ẹnu ní búrẹ́dì èwo là dínkùn ọjọ́ bó ti ṣe jẹ́ mbẹ́ wọ́n ní ìjáàbù tí wọ́n dára sí dára sí báwo ìwọ̀kuwọ̀ nìyẹn tóbìnrin ọba wọ̀ jáde ìtumọ̀ hijab ó ńlá sọ tá a gbé wọ̀ tá a fi gbọ́sọ̀ wà pamọ́ ẹ mọ̀ pé ìjáàbù tí wọ́n dára sí gbọ́lá hàn nìyẹn ìsìláàmù sì ń fẹ́ kó gbọ́sọ̀ rẹ̀ pamọ́ so wọ́n ní kó o ṣe nǹkan tó fi gbà tó fi gbà ládàá lọ́dọ̀ ọlọ ìwọ wá ń ṣe tí ó jẹ ọ dẹ́ṣẹ̀ sọ yẹ bẹ ìwọ wọ hijab oṣoge jáde ọ̀rọ̀ rẹ̀ yàtọ̀ sáwọn ìyàtọ̀ wọlé sí nítorí pé ntọ́lọ̀ ni kò gbé pamọ́ ló ń gbé hàn nítorí pé wala yubdina zinatahun tọ́lọ̀ wọn bá sọ pé wọn gbọ́dọ̀ gbọ́sọ̀ wọn pamọ́ ọ̀ṣọ́ méjì lóbìnrin ní ara rẹ̀ ọ̀ṣọ́ ni aṣọ rẹ̀ ọ̀ṣọ́ ni méjèèjì lọ́lọ́ ni kò gbé pamọ́ báwo láti wá gbé aṣọ wa pamọ́ islam ọ̀ṣọ́ kíkẹ́ mọ́ wọ̀ṣọ́ tó da sínú àmẹ́gbé jilbaabu yẹn fi gbé pamọ́ torí pé ọ̀ṣọ́ tiyín oge tiyín kò sí fáráyé ọ wà fọkọ yín ni àǹgbà tí èsì pé ìyàwó aráyé ni ọ obìnrin míì tóun àtọkọ rẹ̀ bá jọ wà ọkọ mọ̀ sí tọ́lẹ̀ mẹ́wàá ni tí ọmọ fọwọ́ sí hùn hùn hùn hùn kí ló dé ìyàwó rùn torí pé gbogbo ìgbà bíi irú bíi àlùbọ́sà lẹ́ẹ̀ma gbóòórùn lára rẹ̀ àmọ́ tí ọba jáde àjàjà kan sọ pé àjọyọ̀ óhò ọkọ̀ òsì dáàmà sebọkọ ni wọ́n fẹ́ ọkọ rẹ̀ yẹn you are limited to your husband kí ló dé tó ń gbọ́ sọ̀hánra yìí ọ̀ gbádùn o nídìí láti jẹ́ kẹ́lòmí ọ̀rọ̀ sọ rẹ̀ ó ẹ njẹ́ bá ṣe pé èèyàn bá gbádùn ṣé ọ̀wé ta ti wá wò yìí tá a wọ̀ yìí gbogbo ayé ọmọ wa wò wá kí ni wọ́n wọ̀ sí ṣébi kí wọ́n lè wọ̀ ọ́ náà àníyàn rẹ̀ ọ̀dà Islam ni kò gbọ́ sọ rẹ̀ pamọ́ gbogbo jìlbáàbù tán dára sí tán ṣe kínní ọba àrà ńlẹ̀ lárúbáwá wọ́n ṣe pé kọ́ ọmọ wọ́ fọkọ rẹ̀ nulẹ̀ ni kí ṣe kọ́ ọ̀wọ́ jáde bákan náà jìlbà ah, wọn wọn dá gáwọn kan ní dídá jìlbà wọn wá dá léè tó fi ṣépò ara hàn ọmọ wọ fọkọ rẹ ni mọ wọ jáde o mọ wọ jáde tó kọ mọ wọ abẹ kàṣíyàtún àríyàt wọn wọ sọsọrùn àmọ́ wò wọn wà irú àwọn eléyìí wọn bẹnu àwọn oríṣi èèyàn méjì tánàbí ní ìyá wọn burú jáì nínú náà kọlọ ń sànù wa wọ́n ní sẹ káwọn fẹ́yàwó jẹyọ kan lọ ṣé ń bẹ nu pa àwọn payọ lọ níbo ń bẹ òsibí tọ́lọ̀ ti sọ pé ẹ kàn máa fẹ́yàwó méjì ẹ kàn máa fẹ́yàwó mẹ́ta ẹ kàn máa fẹ́yàwó mẹ́rin agbára yín ọba àmàkà òsibí tọ́lọ̀ ti sọ bẹ́ẹ̀ ntọ́lọ̀ ẹlẹ́dàá wa ń sọ ni pé tóbìnrin kan tí ọba ka ọ tó ju agbára obìnrin kan lọ ìwọ sì lè ṣe dọ́gba láàrin obìnrin méjì gbàtọ́ ọmọ pé méjì ló wọ̀ ọlọ́ọ̀ni kò fẹ́ méjì ò tún tọ́ ó tún ní tó fi lè ṣe dọ́gba láàrin obìnrin mẹ́ta fẹ́ mẹ́ta mẹ́ta ò tún tọ́ ó ní tó lè fi ṣe dọ́gba láàrin obìnrin mẹ́rin fẹ́ mẹ́rin àmọ́ ẹnìkan wàá sí tí ó sọ pé mẹ́rin ò tún káwọn àfẹnitọ́ bá fẹ́ káwọn látàyé dálkìyàmù Islam ọgbà kọfẹ́ àwọn márùn à ń bọ̀sibọ́sí pé ẹlòmíì ò tún máa sọ pé yàwó mẹ́ẹ̀ẹ́dógún péré mo ní sẹ́wọ̀n kọ́ daràn lẹ́lòmíì yàwó mẹ́ẹ̀ẹ́dógún tún ní péré a'udhu billahi minash shaitani rajim lẹ́yìn náà à ń fẹ́ àwọn méjì mẹ́ta mẹ́rin wọ́n fi ṣe fáàrí torí pé wàhálà ní bẹ lọ́rùn tiẹ̀ tí ò sí lọ́rùn àwọn ìyàwó kan tíyàwó tíyàwó kan tó wà lọ́dọ̀ ọkọ rẹ̀ tí wọn ò pé méjì tó bá wá fẹjọ́ sùn ẹ bá ń bá bàbá alágbájá ẹ bá ń bá wọn sọ̀rọ̀ wọn èsè dọ́gba ẹyin mélòó níyàwó rẹ pé mi nìkan náà ni dákun máa gbálẹ̀ lọ ọ̀gbẹ́dẹ̀ torí wọn èsè dọ́gba báwo torí wọn èsè dọ́gba ó ní í ṣe pẹ̀lú èèyàn méjì mẹ́ta àbí mẹ́rin tọ ìwọ tó ti wá níyàwó mẹ́rin ọwá lò ní ọ̀fẹ́ rojọ́ à ó rojọ́ tẹnu rẹ̀ ọ̀fẹ́ bò ọ̀fẹ́ wàhálà ọgbà torí pé àwọn obìnrin generally nínú táwọn perfect sínú ó rojọ́ ó ṣe wàhálà ẹn nfẹkẹnìkan pa mí wọ́n ọ̀fẹ́ kú ló kó àwọn tí wọ́n pọ̀ ló kó wọn jọ so ntọ́ dájú ọgbà so ọ̀rọ̀ pé yẹn ṣé wọ́n bẹ́ẹ̀ nù káyọ̀ lọ́n kéèyàn ọmọ fẹ́ yàwó jọ torí pé lomi wọn ò gbẹ́sìn yé ntí ìsara rẹ̀ wọ́n máa fi ṣèkẹ́wọ́ tí ó fi máa fẹ́ àwùjọ. kẹ̀sì máa wo ìpáyọ̀ ọlọ́run ló tì mí lọ bá ọ má mm, mm, mm, tàn ra rẹ jẹ. à ń sìn kóbìnrin jọ kò sínú tó yẹ ká máa fi sànkó pé àwọn ọ̀rẹ́ mi ti dóńyàwó méjì ìmọ̀ máa gbéyàwó kankan bíi páìtọ̀ àwọn páìtọ̀ gan-an tọ́jà pé wọn ò kúkú lẹ́sìn kan ò lófin kan tó ń tẹ̀lé ẹ̀rí kan náà ti fà á ya islam ó lẹ́sìn tí ń kọ́ wa lẹ́kọ̀ọ́ kó o bá lágbára rẹ̀ nítorí o bá lágbára rẹ̀ síra rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ so eléyìí jẹba o bákan náà. wọ́n ní ká gba àwọn márùn-ún tí àwọn lè lò láti má wo fíìmù mọ́ tọ ìmọ̀ràn tá a gbà yín náà ni pé ẹ má jẹ́ ẹni tó ṣe pé yọ́ọ́ máa parọ́ tí ó sì máa gbà fúnrọ́ nítorí pé ala la'natullahi ala al-kadhibin kò sí fíìmù kan tó jẹ́ pé a lè yọrọ́ kó ń bẹ̀ tí ó dùn mà gbogbo fíìmù pátáláyé wọ́n bíọ́dù ẹ̀ lórí rọ́ọ̀nì. torí wọn ní lágbájá lọkọ lágbájá bó ń jò wọn fẹ́ra wọn dóòlà níyàwó tàmẹdò ń jò wọn fẹ́ra wọn wọn ní lágbájá lọgá lágbájá ń jò lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ń jò lọ ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ torí ẹ gbogbo fíìmù kò bá jẹ́ ti yàn dúdú kò bá jẹ́ ti òyìnbó kò bá jẹ́ ti tòsí kò bá jẹ́ ti jìnnàjìnnà wọn máa ń bíldì lórí rọ ni òdodo ló sì yẹ ká máa rìn má يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين òdodo àtàntí sòdodo lọ yẹ ká máa rìn mà kìí ṣe rọ nítorí pé tẹ̀ ń bá ń gbọ́rọ̀ tẹ̀ ń worọ̀ ẹ̀yin náà ní sáláì dòkúrọ̀ ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀wá bú tẹ̀ ń bá ń tírèsì ńbo làwọn èèyàn ti kọ́ ẹ̀rí pé ńtọ́pọ̀lọpọ̀ ọmọ sọ fún mi látara àwọn fíìmù tó ń wò ọ̀pọ̀lọpọ̀ sàdédé máa ń lé babaláwo àfi látara fíìmù àwọn fíìmù yorùbá yẹn ẹ̀ríkẹ́ máa ń parí lórí pé bóyá àfa ló ń wíìnì pásítọ̀ bóyá pásítọ̀ ló ń wíìnì àfa bóyá àwọn oníṣẹ̀ṣe ló ń wíìnì àwọn mùsùlùmí àbí ló ń wíìnì àwọn kọrìnyó gbogbo àwọn ọ̀rọ̀ burúkú ibẹ̀ ló náà ti kọ́ pé ìyẹn jáde sọ̀rọ̀ ara rẹ̀ tòbẹ́sẹ̀ rí tí ọ̀pọ̀lọpọ̀ náà dẹni tí ń nábi tí ọ̀daràn kódà látara fíìmù lóbìnrin míì ti kọ́kọ́ máa ṣàgbèrè látara fíìmù lọkùnrin míì ti kọ́kọ́ máa yàlè látara fíìmù lẹ́lòmíì ti kó lè jà èyàn dàbí àdìsí ànábì ó dàbí alukurani talẹ́ni náà tó yẹ pé fíìmù ti wọ̀lẹ́ wù tí màá fẹ́ gbọ́rọ̀ lọ jọmọ ẹni ìsìn nígbà tí ẹ ti lọ ra irú àwọn agbada twenty four seven tí wọ́n máa kéde fún yín pé tí fíìmù yìí bá ti tán omi ó tún bẹ̀rẹ̀ o tí fíìmù yìí bá ti tán omi ó tún bẹ̀rẹ̀ o àfa ẹ rí i pé wọ́n jókòó ka bẹ̀rẹ̀ pẹ́tẹ́ ni kò kò kò bùkátà kẹra cd kámánìsì láti máa lọ sanwó tó fi máa subscribe àfa ẹ rí i pé ẹlòmíì ó jókòó ka bẹ̀rẹ̀ ni àwọn obìnrin omi ọ̀ mọ́nádá mọ́ báyìí yóò tún máa pè ọkọ̀ pé tó sóò ti ń bọ̀. bàbá tí ń bọ̀ ọ̀dọ̀ yàtọ̀ wà ń bi oríta rántí ra o torí kò kí gbogbo ń tẹ́sí inú fíìmù kó fòrò sọ wá wo aburú tí ń ṣẹlẹ̀ nísì òwú yà gbà lọ́mọ ọ̀ràn kó àwọn ọmọ náà jókòó síbẹ̀ ọmọ òtún ṣe mami mi nǹkan ń ṣe ìmọ̀ fẹ́ mọ ibi tí wọ́n parí sí àpótí ìbẹ̀rù <laughs> ọmọ bá yẹ pé àpótí gbẹrù ta tiẹ̀ wò lánàá ẹ̀rù ń bà mí. wọ́n tún máa fi kókòkókò sáwọn èèyàn láyà tẹ́fì máa pé ogun bẹ́ẹ̀ o ogun a abẹnú gbọ̀ngbọ̀ so torí n tẹ́ ń wò ni ẹ̀rí pé bẹ́ẹ̀ lẹ́yìn náà padà dà. a'udhu billahi minash shaitani rajim ẹnìkan bá wọn bá wọn kọ àkọ́kọ́ kínkìnkìn la lè máa dáhùn torí àwọn kan mi tẹ́ ń béèrè fún ọkọjá wákàtí méjì wọ́n ní ojúṣe àwọn ọkọ àwọn lórí àwọn ẹ̀yin ọkọ àtẹ̀ntì ń bẹ ń bí àtẹ̀ntì ò sí ń bí àtẹ̀ntì ń bẹ ń gbogbo bòmíì tó ti gbọ́rọ̀ yìí àmánà làwọn ìyàwó yìí ẹ sojúṣe yín lórí wọn ẹ má jàǹbá wọn kó máa lọ jẹ́ pé wọ́n jàre yín tó bá dijọ́ gbẹ̀ndà òkè yá mi ẹ sì lọ́ọ́ gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run jọ pa wá pọ̀ láyé pé àjọjọ́ pa àtìyàwó pé àjọjẹ́ bàbá àtàwọn ọmọ pé àjọjẹ́ mọ̀lẹ́bí sí mọ̀lẹ́bí pé àjọjọ́ gà sọmọ ọ̀dọ̀ àwọn àfáà sọmọ akéwò nítorí dá wa lójú ni pé gbogbo aládùn níjà ara wa tó bá dijọ́ gbẹ̀ndà òkèèyà nítorí pé gbogbo bá a pàdé tá a papọ̀ ńlẹ̀ ayé yìí ẹ̀rí pà ń ṣẹ̀ra wa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ láti sẹ́ ẹlòmíì tó wọ́n mọ̀ bí ẹ̀gàn sẹ́wọ̀n pé gbogbo alọ́lọ́wọ́ bó dájọ́ tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmù tí wọ́n máa gbẹ̀san fún kálukú lọ́dọ̀ ẹnìkejì so tí wọ́n bá wá gbé ọkọ àtìyàwó tán gbé yín dìde ń jọ gbẹ̀ndàlùkìyàmù tí wọ́n á fàyọ fún adúrú jàǹbá tó ṣe fún ìyàwó rẹ̀ láyé bóun ṣe jẹ́ ìyàwó fún ọ gbogbo tọ́jú gbogbo náwó tọ́lọ̀ ní kò ṣe lórí ó ṣe sóòrò pọkànlélọ́ rárá bọ́ọ̀lù ọkùnrin míì níbi tó bá lùmàdé ó lè sọ pé obìnrin lọ́lọ́run dóhùn ìyàwó òun lọ́lọ́run sí lọ́kùnrin ọlọ́run dóhùn pé wọ́n mọ gàrí òun òun ní gàrí ẹnìkankan a ọlọ́run má ṣe wá léyìn abẹ́ akramakumullah àmánà ńlá lélẹ́yìí jẹ́ ẹ yorùbá náà sọ pé àti fẹ́yàwó ọ̀tẹ́jọ́ owó ọbẹ̀ ńkọ́ òun ló sòrò ọwọ́ abàjẹ́ ọbalùmà láwùjọ yorùbá lónìí wàláhì ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ti gba stẹ́rìn mọ́ wọn lọ́wọ́ wọn ò tọ́jú ilé mọ́ wọn kàn fẹ́ yàwó fún yàrá tí yàwó bá jẹun lọ́mọ bó ṣe ṣiṣẹ́ owó rẹ̀ ilé tá ń gbé gan ìyàwó ní sanwó lé sukú àwọn ọmọ ìyàwó ní sanwó ẹ̀ ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'adhim yawma yaqumu an-nasu li rabbil 'alamin ó yẹ kí àwọn ìwádìí kan tó ní agbára ó máa ṣẹlẹ̀ kan tó máa fi ọmọ fún ẹnìkan nítorí pọ̀pọ̀lọpọ̀ ọwọ́ ọjọ́ ìyàwó yẹn nìdùnnú máa ma nítorí pé tí obìnrin tó bá ti ṣèjọ́ méjì mẹ́ta ń lé ọkọ wàhálà bẹ̀rẹ̀ yóò sọ fún kọ́ ọmọ bó ṣe máa wóúnjẹ o òun ò dilẹ̀ fóbìnrin kankan o ẹ dákun ẹ gbọ́rọ̀ so àmánà ń bẹ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ ti sọnù ìjàmbá ni wọ́n fi ń bá àwọn ìyàwó wọn gbé eléyìí tọ́lọ̀ wọn bò sì fẹ́ karanti pa karanti pé alẹ́ yànyàn jẹ láyé kó má lè gbẹ̀san kó sì má lẹ́ni tí ọba tó gbèjà rẹ̀ àmọ́ kò sí bá a sì fẹ́ jàjà bọ́ lọ́wọ́ lọ tó bá di lọ́la gbẹ̀ndà òkè yà mí. ẹ ṣe ojúṣe yín ló di wọn bá gbára yín ṣe ma torí nítorí agbára yín lọ tẹ́lẹ̀ náà ọlọ́run bò dírò yín. ẹ gbìyànjú láti má fìyà jẹ àwọn obìnrin yìí àmánà ni wọ́n jẹ́ lọ́dọ̀ yín. iná ló fà ńgbà tí kálukú ò sojúṣe sàṣeyàn ló lè sàmì irú àdúrà báyìí irun tó ń ṣe síyàwó rẹ ní kọ́lọ̀ wọn jẹ́ kí ọkọ ọmọ rẹ lóbìnrin ọmọ ṣe sí èèyàn mélòó ló lè sàmì nítorí pé kálukú ló mọra rẹ níkà kálukú ló mọra rẹ ládánwò ńlá fún ìyàwó ẹ ṣé bó ṣe wá yẹ kó rí nu kò yẹ kó rí bẹ́ẹ̀ téèyàn bá sì ń ṣe tí ń gbìyànjú Ọlọ́run máa ń ṣínà fún yàn nítorí pé gbogbo ojoojúmọ́ tilẹ̀ bá mọ́ ni màlẹ́kà méjì máa ń sọ̀kalẹ̀ pé allahumma a'ti munfiqan khalafa wa a'ti mumsikan talafa ìwọ ọlọ́run gbogbo ẹni tí bá ń ná nínú tó fún máa fi mí rọ́pò gbogbo ẹni tó bá pa kanama tiẹ̀ tí ì na máa fi parun sí tiẹ̀ torí ẹni sẹ́ máa ń jọ pé ìyàwó ti gba ṣòkòtò ń di ẹlòmíì ó gbé yẹ́rì sí i torí ìyàwó ní náwó ọlọ́run ọba ń bùkún ọkọ náwó òṣìǹbà wọn á sọ pé ìyàwó ti gba sunday ó gbé sátidé lọ́kọ lọ́wọ́ ta ló ṣe ra rẹ̀ ọkọ ló ṣe ra rẹ̀ tọ wọn làwọn ti ṣe istikhara lọ́dún tó kọjá ní táwọn sì ṣe istikhara fún àwọn tí ma ní táwọn sì ń parí sáwọn tún lè ṣe lọ́dún yìí ẹ máa ṣe náà lọ títì títí tọkàn yóò fi balẹ̀ sí ṣe àbí má ṣe. wọ́n ní. èèyàn èèyàn jẹ́ àfa sunna ń sì ń lọ sóde olóko ń bá wọn kí alukur'ani bẹ̀ ok orí òṣùwọ̀n wo lẹ́yìn pé létí àfi sọ pé àfa sunna sẹ́mi kọ́rọ̀ tán sàn kò nítumọ̀ kò tuma torí pé àfa sunna lọ bí olóko àbí wọn máa lọ bí olóko lẹ́yìn tó a dúpẹ́ tó bó lọ síwájú ẹ sọ pé èèyàn jọ ń bí díà. nítorí wọn lọ sóde olókùn á sọ pé àní dáhùn béèrè nítorí ò béèrè náà tẹ́lẹ̀ náà kí lẹ́yìn tún fẹ́ kó sí tí kúnnukún bá ń jòkó sósì nǹkan jẹ́ sósì nǹkan jẹ́ ọjọ́ bó ti ṣe jẹ́ náà. wọ́n ní sáwọn lè máa lo bíbélì láti fi pèpè ẹ ó lè lo láti fi pe àwọn ẹni tó gbàgbọ́ àwọn ẹni tí ń tẹ̀lé bí kò lọ ṣọ́ọ̀ṣì kò wá ní pásítọ̀ dúró ọ̀rọ̀ wà ẹ sí Matthew orí báyìí ẹsẹ̀ báyìí ẹ̀ka ẹ̀ka jáde kí gbogbo òjò gbọ́ so títí tí ọlọ́run fi fi ṣe sábàbí tí wọ́n fi gba Islam àmọ́ kìí ṣe kọ́ mọ́ á gbé bíbélì wa mọ́ṣáláṣí má ti ṣe kọ́ fẹ́ káàbò nítorí pé ẹ rí i pé Umar radiyallahu anhu abala kan lásán nínú at-Tawrah tànàbí rí lọ́dọ̀ rẹ̀ tànàbí yìí ju padà ṣé ẹ fẹ́ fi nǹkan kan míì ẹ fẹ́ fi pààrọ̀ alukurani láì jẹ́ pé mo ti kù yìí so bóòlù sọ wá jẹ tí wọn máa gbé wọn máa gbé bíbélì wá mọ́ṣáláṣí wọn máa gbé májẹ̀mú láéláé wá mọ́ṣáláṣí wọn tún ti mọ̀ ọ́ pa àfọ̀nzàbúrà àfọ̀nzàbúrà báwo èyí sàfà alálùkùránì àti súnà olódo wọn ajẹ́ sàbúrà ni wọn máa kà sí wa létí ọ̀gbádùn alukùránì ti wá súnà anabi sallallahu alaihi wasallam ti wá wọn gbégbé kúgbé wá mọ́ṣáláṣí eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọn ní ẹni tó máa kíó tó sì jẹ́ lè máa mú tí mu sìgá táwọn lè máa tò lẹ́yìn rẹ̀ tẹ̀ bá rí lè máa mú mi tẹ̀ bá rí lè máa mú mi nílùú àbí ládùúgbò yàtọ̀ só ń sìgá gbogbo wọn sìgá ni só bẹ̀ wọn sìgá kan náà lẹ́tò lẹ́yìn ṣùgbọ́n ètò lẹ́yìn rẹ̀ pẹ̀lú májẹ̀mú wípé kò gbọdọ̀ mu sìgá kó tó wá sí sọ́dáàtì sìgá ò sì gbọdọ̀ ọ̀rùn lẹ́nu ẹ̀ kò gbọ́dọ̀ rùn lára rẹ̀ àmọ́ sìgá tí mu yun haram lò gẹ́gẹ́ bí ọ̀mùtí lè má mu yín máa mu ọtí lè má mu yín máa mu pẹlẹbẹ lè má mu yín máa mu ògógóró ń ọtí kà ń burúkutu so yóò ṣe lè má mu àmọ́ kò gbọ́dọ̀ mu tí kò tó wá àárí lè má mu mi onìkan náà láàrí eléyìí ń bẹ lábẹ́ ẹ̀ ń jọ́ ń pè ní imamatul fasiq lè má mú tó jẹ́ pòkì torí pòkì oríṣi méjì pòkì tọwọnú gbàgbọ́ pòkì tọwọnú wà pòkì ti wà lélẹ́yìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn lè má mú tó ń ṣe fáwọn èèyàn pòkì ni wọ́n nínú wà kìí ṣe pòkì ti gbàgbọ́ torí tó bá ti jẹ́ pòkì nínú gbàgbọ́ káfíìrì bí nísìn ṣòkòtò lè má mú máa wọlẹ̀ pòkì náà kéésì sìgá lásán ìmáàmù máa fọwọ́ sí mu mi ok ìmáàmù tó jẹ́ pé ó máa ń fárùngbọ̀n rẹ̀ pòkínà nù ìmáàmù ti ń yálè pòkínì so ìmáàmù eléyìí tó se pé máa sọ̀rọ̀ sọkúsọ pòkínì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so tí wọn náà bá wo lè máàmù yín ó rí i pé kò bọ́ bọ́ bá bọ́ lọ́wọ́ kan kò bọ́ lọ́wọ́ mi torí àwọn fuqaha wọ́n ní tó bá jẹ́ pé ìmáàmù bá jẹ́ pòkì nínú wa kò pé ká má tò lẹ́yìn rẹ̀ lópin ìgbà tá a bá rẹ́ lómi tí èsì pòkì àmọ́ tá lómi bá wà ẹlòmíì ńlá lọ bá àní tò lẹ́yìn lé lé ìjẹ́bù sí jẹ́ torí rẹ̀ ká mu sìgá ká fa sìgá haram ni o kí ẹ sẹ́ mọ̀kúrò haram. haram lè jẹba wọn ní ìdájọ́ àjọ àmọrú àjọ náà oríṣiríṣi làjọ tó bá jẹ́ pàjọ tẹ̀yin mẹ́wàá péjọ ni ẹ máa dá yìí báyìí báyìí ẹ máa kó lójoojúmọ́ àbọ̀sí kò sí wàhálà ńlẹ lópin ìgbà tó bá jẹ́ pé kò kò sì sówó fáìnì tí ó tètè san kò sì sójú ṣáájú nínú tẹ́mú kò sí wàhálà tàbá ti sọ àwọn májàmú yẹn kò sí wàhálà àmájọ táwọn baba alájọ ìyá alájọ ń gbà ọ̀rọ̀ wà ń bẹ̀ ẹ rí i pé àwọn wọ́n sọ pé ìtẹ́ kọ́kọ́ dá tàwọn ni lábẹ́ òfin ṣẹ̀ríyà rìbá ni nítorí pé owó tí baba alájọ ìyá alájọ gbà lọ́wọ́ rẹ̀ ọ̀yáwó ni ìdí tó fi jẹ́ pọ̀ yáwó ni ó ní pé njọ́ tèmi bá fẹ́ kówó mi ojúlówó owó mi gangan kọ́ ni ó kó fún mi iye rẹ̀ ni ó kó fún mi àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ kì í owó tèmi fún gangan ni ó dá padà iye rẹ̀ ni ó kàn dá padà ṣẹ̀ríà wa sọ pé ẹnikẹ́ni tó bá fún lówó tó ẹ pé njọ́ tó bá gbà padà kì í sọ owó gangan gangan ni ó dá padà iye rẹ̀ ni ó dá padà ọ̀yà lówó ni èèyàn wa gbọ́dọ̀ yáwó kó tún gbèlè lórí ẹ̀ torí ẹ ló ṣe jẹ́ pé ní tí àwọn bàbá alájọ ìyá alájọ máa mú yàn òfin ọlọ. ìjànkà lè ṣe onípòwò rẹ náà lọ́gbà iye rẹ lọ́gbà amẹ́wò àwọn onísẹ́mi ìdílé ìlọ níta bá mọ̀ pé máa bùn wá láti inú wá à ń lọ́nkọ́ burú wọn lóbìnrin kan ṣe sunna ó wá sọ pé òun ní fẹ́ nìkan kan tún àfẹnutọ́ bá lówó bẹ́ẹ̀ ni eléyìí choice tiẹ̀ ni wa retí bóun rí bóun ò rí so torí pé báyà béèrè tá à ń ṣe ni pé títí ṣe súnà yẹn tọ́sọ polówó ló ń fẹ́ fẹ́ sí ń ń bẹ̀ torí pé sọ ni tọkùnrin bá sẹ́sì máa pé ìtànàbí ń tọ́ka sí ni pé tí ò bá jẹ́ torí wà tí ò bá jẹ́ torí ẹ̀sìn lẹ́sìn sẹ̀sọ ọkọ fẹ́fẹ́ ẹ jìyà yọ pọ̀ so àìwá mẹ́ni tó níwà àìmẹ́ni tó lẹ́sìn kò túmọ̀ sí kò tí kò nídìí súnà súnà náà ló ń ṣe but ó deserve àti jìyà fún selection tó ṣe kápẹ́yìn lówó nìsí obìnrin wa fẹ́ yín torí owó yín tẹ bá lọ mà lódodo pé torí owó yín ló ṣe fẹ́ yín ṣé yóò gbádùn ni àbí yóò jìyà mò ń bí yẹn yín ọkùn yóò jìyà yóò jẹwé ya so ètò tó ẹ̀rí kó dodo lọ́rọ̀ anabi sallallahu alayhi wa sallam tó ní ẹni tẹ yọnu sí wa àtẹ̀sín rẹ̀ ní kẹfẹ́ ẹ̀yin obìn owó kíni owó rọ́ owó rọ́ ó lè rí kó lówó lóòótọ́ àmọ́ tí wọ́n máa fi lọ́ lójú. tí wọn máa sọ fún ọ pé tó o bá ti lè wa gàrí mu kọ tẹ̀bà lọ́sàn kọ wa gàrí mu láàárọ̀ kọ wa gàrí mu lálẹ́ gbàgbé ẹ̀ ẹ lówó aláàjì ẹ ló owó sówó yẹ ẹ ẹ bọ́ wọ tèmi so gbogbo ẹ̀ ní máa ṣẹlẹ̀ tó bá ti jẹ́ pé ìwọ ọ̀fẹ́ nítorí ẹ̀sìn ọ̀fẹ́ nítorí ìwà téèyàn bá wá fẹ́ yẹn nítorí ìwà torí ẹ̀sìn tó lówó sí yóò fìyà jẹ yẹn kò ní fìyà jẹ ọ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ló lówó tí ò lẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ ló lówó tí ò ní wà á jẹ́ pé ìyà tí wọ́n náà deserve ńlọ bá pàdé ńbẹ wa ń bà wá pé kọ́ mọ̀ jẹ́ pé lẹ́yìn yóò tún padà mú ọ́fíìsì náà lẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n lẹ́nìkan ah bá deserve àbúrò yẹn gbà tẹ̀sí ẹnì kí n kò bùkátà àtakò kí ló fẹ́ máa ṣàtakò sí ẹni tí máa ṣàtakò always láì jẹ́ pé nǹkan tó fẹ́ ṣàtakò fún ó deserve àtakò ó yẹ kó lọ yọ ọpọlọ rẹ̀ o àmọ́ tí nǹkan bá jẹ́ kàtàkàtà rádaràda ránran ọ sọ ọ ṣàlàyé nǹkan tó dọ́gba ó ṣàfihàn tí ọ̀dà torí but tó sọ pé nǹkan kan dá wàá nímà tó sọ pé nǹkan kan dá wàá nímà. àìmọye nǹkan lèyìn máa yanu sọ pé kò da tí ó padà kábàámà nítorí pé ńgbà míì ìkórìíra ẹnìkan ì máa ti àwọn míì láti sọ pé gbogbo ntọ́ bá sọ kò lè dá náà ẹ sì mọ̀ pé ntòfin tọ́ dá lórí iná lọ̀rọ̀ Ibn Mas'ud ó ní gba òdodo látẹnu ẹnìkẹ́ni ó rí ó ti wá kódà kó ṣe kọ́ta rẹ̀ kọ́ ìbàjẹ́ láti ẹnu ẹnìkẹ́ni orí kó ti jáde kódà kó sì pọ̀ rẹ̀ rẹ̀ téèyàn bá ní principle èèyàn máa ṣiṣẹ́ náà ìwọ ti kórìíra ẹnìkan ọmọ wa ò pé everything gbogbo tó bá ṣe condemn ó rí i pé ọlọ́padà di condemn torí pé ńgbà mi ó lè jẹ́ kó dodo lọ́sọ̀ àmọ́ kórìíra rẹ̀ tì ọ́ ó fi wá bọ́ sáàrin agbami ó wá dẹni tí gbogbo èèyàn set pẹ̀lú búlẹ̀tì wọn tó eléyìí túmọ̀ sí àmọ́ kẹ́nìkan á sọ pé èmi ò ní takọ ẹnìkankan ní ṣe kínní kan ajẹ́páyé nìwọ náà wá ń wà nù ẹni tí bá ń wáyé gbogbo àìsísé tí wọ́n bá ń ṣe kò ní rí láṣìṣe yóò máa wá yọnu àwọn èèyàn sáà lè rí yọnu àwọn èèyàn à lè rí o torí pé àwọn èèyàn sọ pé sórí tó bá dúró ní inú òrùn bẹ́ẹ̀ inú mi ó dùn gan ọba dúró bẹ́ẹ̀ fún wákàtí méjì oorun fa oorun ọ̀sán gangan oorun pọ̀ oorun pọ̀ oorun pọ̀ nígbà tó dé lọ́ba ni a ah, ọba wọnú àti bàbá mi oorun yẹn tó bá wọn ah, ah, ebi wọn lọ sọ pé n gbọ́dọ̀ wọ bomi inú oorun náà ni kí n ti dúró nígbà tó tún wá ó dé ọbọ nínú àti ọ ìyọ́nú àwọn èèyàn àfojúsùn ni tí ọwọ́ èèyàn tẹ̀ ìyọ́nú ọlọ́run ló yẹ ká máa wá ọmọ èèyàn yóò fi wàhálà pọ̀ kò tún ní rí ìyọ́nú rẹ̀ ìyọ́nú ọlọ́run ló yẹ ká máa ṣe kí ni ká máa wá torí ẹ̀ tọ́ bá rà wà sọ pé àṣìṣe tẹ́nìkan bá sá ṣìṣe wà tún ṣe ìwà ṣe pé èmi ò ní kọ̀ ń ṣe ní kọ̀ náà wọ́n ní bàbá òun máa mutí wọn amutí ó ṣubú sínú gọ́tà sẹ́kọ̀ wọn gbé ó gbé màlẹ ó ṣe ní gbé kátìẹ pé kèsì bàbá rẹ sẹ́kọ̀ kú ni ó gbé torí tí wọn bá gbé tọ tọ́jú rẹ tọ́jú rẹ bá wálẹ̀ ọ̀rọ̀ tẹ bá bá yọ wọ orí ẹ bàbá sẹ ẹ máa fi ta ti gbé yín bá nínú pọ̀tọ̀pọ̀tọ̀ ni látàrí ìmọ̀kùmù tẹmu látàrí ìmọ̀kùmù tẹmu látọ wá pé bàbá rẹ ó gbé. nítorí tòníkọ́ nítorí ọ̀la torí tó náà bá padà sí làákàyè ó lè ti torí gbígbé tẹ gbé wọn àtọ̀rọ̀ tẹ bọ́ọ̀n sọ kọ́mọ mùtìmá eléyìí jẹba. wọ́n ní kí ni dáadọ́ káwọn ọmọ kúnlẹ̀ táwọn bá kí ẹ má kúnlẹ̀ kò sínú Islam àṣà àwọn abọ́gibọ̀ pẹ́ni abígi àti pẹ̀lẹ́ ń bọ̀ nàám ẹ dákun ẹ dáhùn á kí á là ń béèrè ru eléyìí sí ní tẹ̀sìn wa sọnù. ẹ àwọn lèmọ́mù lèmọ́mù máa kúnlẹ̀ àwọn àfáàfáà máa kúnlẹ̀ àwọn bàbá bàbá wa máa kúnlẹ̀ àwọn màmá màmá wa máa kúnlẹ̀ so a sọ pé ibi tí àìmọ̀kan tí wọ́n wà nù tó islam tó lọ́n fi rán nàbì yìí ni sallallahu alayhi wa sallam kò sí kúnlẹ̀ ńbẹ kò sí dọ̀bálẹ̀ ńbẹ islam wa sọ yìí pé àṣà àwọn abọ́gibọ̀ pẹ́ ni èmi ń sábọ́gi èmi ń sábọ̀ pẹ́ kí ni mo fẹ́ fi sí. àṣebí yorùbá gan alára wọn gbọ́n bàjẹ́ ó kàn jẹ́ pé wọ́n lu àwọn ọgbọ́n yẹn gbà mí kí ni Yorùbá sọ wọ́n ní ìdọ̀bálẹ̀ ṣe wà ntẹ́ni tó dọ̀bálẹ̀ fẹ́ jẹ ní wá wọ́n tún ní dọ̀bálẹ̀ ọ̀ra kẹ̀kẹ́ ebi rọ́nà lásán ni gbogbo ẹ̀ Yorùbá gan mà àmọ́ tá a bá fẹ́ rẹ́ kéèyàn tá a fẹ́ fi hàn apá wa di gbogbo yín lọ sómìnà ló ń kí báwọn bàbá ẹ̀ gan máa dọ̀bálẹ̀ nítorí bí gbogbo àwọn asa ayẹyẹ nu àṣà abọ́gibọ̀ pẹ́ni àtàní bàbá ńlá yorùbá ṣe báwọn abọ́gibọ̀ pẹ́ni abẹ́yẹn ọmọ abẹ́ Odùduwà ṣé ìsìláàmù ní ṣe ọ̀ràn rẹ̀ yàn ṣé ìsìláàmù ní ṣe kí wọ́n lè ń sọ tí ó dùn àwọn bàbá ńlá àwọn haúsá hàn ṣé ìsìláàmù ni wọ́n ṣe tani ọkà bàbá ńlá rẹ̀ dókè tí ò ní bá abọ́gibọ̀ pẹ́ ń bẹ̀ àṣà àwọn abọ́gibọ̀ pẹ́ gbogbo nọ́ọ̀sẹ̀sì yẹn islam ní kẹ́ sálámà síra yín ìkírẹ ni ọmọ àlìjánná àmọ́ wàá fa ilé yìí títí dọjọ́ kú sàkúnlẹ̀ sàní kúnlẹ̀ àwọn ọmọ àwọn àwọn àwọn ti jọra àwọn lójú ni kílẹ̀ yìí dáma táàfin máa kúnlẹ̀ fún yín kílẹ̀ dáma táàfin máa dọ̀bálẹ̀ fún yín ẹ̀yin ọ̀dọ́lọ̀ ni. islam tọ́lọ̀ fi rán anabi lélẹ̀ yìí tí ó bá tẹ́yìn lọ́rùn ẹ jáde nú ẹ̀ kẹ́ máa ṣe nǹkan ibi tẹ́ ti máa gbà dọ̀bálẹ̀ ibi tẹ́ ti máa gbà kúnlẹ̀ ẹ máa wo ìgbàkúgbà tí yorùbá ń tún gbà sẹ́mi pé ká kúnlẹ̀ ò sínú àṣà yorùbá àṣà haúsá fúlàní lélẹ̀ dọ̀bálẹ̀ ní ti yorùbá lọ́kùnrin sẹ́mi kan tún gba ata haúsá náà wọlé nítorí òun náà à ń rẹ́ẹ̀kì yẹn wà ń bẹ̀ náà wọ́n lè ní okunlẹ̀ o nílé àná okunlẹ̀ o àmì okunlẹ̀ ọ̀rọ̀ àṣìbáyì ọ̀rọ̀ ọgbẹ́ kanko panla ẹlòmíì náà mọ bí ni tó bá ti gbọ́ pé ẹ má kúnlẹ̀ àwọn afáànù tó mọ pé ẹ má kúnlẹ̀ wọ́n mú tó ti ní akúnlẹ̀ wà ní Islam wà á lọ ájì lọ́dún yìí tí coronavirus ọba dínà Islam tọ́lọ́ fi rán nàbí nu gbogbo rọ́lá sátàwọn yẹn ń bá káyún kìí ṣe Islam ẹ̀ sì lè fi rádaràda kẹ̀ fi rẹ́ Islam lára sẹ́mi kan dọ̀bálẹ̀ fún anabi náà abẹ́ kan sẹ́mi kan kúnlẹ̀ fànàbì ni abẹ́rẹ́ bẹ́ẹ̀ tó fi wá di bàbàrà ẹni tí ò tó kun ẹsẹ̀ bàtà nàbì ńlá àmà dọ̀bálẹ̀ fún láàmà kúnlẹ̀ fún a'udhu billahi minash shaitani rajim ọjọ́ bó ti ṣe jẹ́jàre wọ́n ní kí ni dájọ́ kóbìnrin kó máa fi nǹkan kúnrun rẹ̀ ẹni tó bá ṣe bí ọlọ́run làánà rẹ̀ anabi ni la'anallahu alwasila walmustawsila ìyá dèrè tí ń bá wọn fi irun kúnrun ọlọ́run lànà ẹni tó wá gbórí kalẹ̀ pé ẹ bá ń fi kún ọlọ́run lànà kò bá jẹ́ irun ni wọ́n fi kúnrun kò bá jẹ́ òwú kò bá jẹ́ rọ́bà ló fi gùn ju bó ṣe gùn lọ ọlọ́run ìjọba ṣe bẹ́ẹ̀ torí ẹ gbogbo gita bá wa sí táfìrí lànà ọlọ́run dàkú má jà sí torí ẹni tó bá dé pèsè tiẹ̀ ní ẹ̀ ẹ́ dírẹ́sà tó ń bá wọn ṣe attachment yọ attachment kò nù sẹ́rẹ̀ kéèyàn má dẹni tọ́lọ̀ ń ṣe kíni tọ́lọ̀ ń lànà. wọ́n ní sí ọ̀ràn àyàn ni kóbìnrin ọwọ́ jìlbáàbù ni àbí èso ọ̀ràn àyàn ìbéèrè yóò dà ẹni tí máa ń béèrè irú rẹ̀ kò fẹ́ sẹ́sì bẹ́ẹ̀ ni bẹ́sì Islam ṣe kọ́ wa nù ẹni tí bá ti máa ṣe irú béèrè yìí ó dàbí ẹni tí ń béèrè pé ṣé kóbìnrin ó bójú sọ̀ràn àyàn ni àbí èso ọ̀ràn àyàn ó túmọ̀ sí pé ẹ dákun ẹ̀rọ asọ fún wa pé kì í sọ̀ràn àyàn ká sá máa lọ́wọ́ ìtumọ̀ rẹ̀ ó dàbí béèrè tẹnìkan á bi Ibn Umar ó ní sọláàtìl wẹtìr àwàjibatan hi ó ní sọ̀rọ̀ àyàn ní sọláàtìl wẹtìr Ibn Umar ó ní nínú ẹ̀sìn Islam lọ́wọ́ àní sọ̀rọ̀ àyàn ní Ibn Umar ní ara ẹ̀sìn Islam àní sọ̀rọ̀ àyàn Umar ní ara Islam kó rò kó wa aha sọ nítorí ẹ báà náà tẹnba ti ní ká bójú àbí ká má bójú sọ̀ràn yẹn ni àbí sọ̀ràn yẹn ara ẹ̀sìn Islam kí ló ṣe yọ dàbí. kí la lè yọ dànù lára ẹ̀sìn Islam kò sí kásẹ̀ mọ́ apẹ́ sọ́ràn yẹn ni àbí sọ́ràn ìtumọ̀ pé ìbéèrè burúkú ni torí òun fẹ́ gbọ́ pé wọ́n sọ pé kì í sọ́ràn yẹn kó alhamdulillah so kò sáyè rẹ̀ ara ẹ̀sìn Islam. wọ́n ní tí káfíìrì bá bọ́ àwọn lẹ́bùn lọ́dún lọ́dún àwa mùsùlùmí gbẹ̀yẹ̀ ẹran ó bùn lẹ́ran kó wọn fi ṣe léyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mọ́gbà ọ̀fẹ́ gbẹ̀ràn ọdún léyà lọ́dọ̀ káfíìrì ọlọ́mọdé ẹ̀sìn ìlẹ̀ràn léyà ọlọ́wọ́n bó sì bí ọ pé kọ́ pẹran léyà ń túláàsì tó bá lágbára rẹ̀ so ìwà náà ní kọ́ wánà tọ́lọ́n bá fún ọ ní owó tó lè fi sí rọrùn alhamdulilah àmọ́ kó wọn retí káfírí kan fún ọ ọlọ́mọdé ilé ìjẹba wọn ní ká báwọn bá àwọn bàbá àwọn sọ̀rọ̀ táwọn bá fẹ́ lọlé ọkọ wọn sọ pé àwọn kéré tó bí wọn bá kéré lóòótọ́ wọn lò kéré. tura àwọn bàbá náà gbọ́n bí kọ́ ọmọdún mẹ́fà olóhùn ọlọ́ọ̀lì ọkọ mo rò pé ó kéré àbọ̀dàgbà tàtó adúpẹ́ fọlọ́ àmọ́ bá ti jẹ́ pé masha allah la quwwata ọkọ náà kí wà ń tẹ bá ló kéré ọkọ ó lè má kéré fún kó gbóyún ẹyẹ wálé tó eléyìí túmọ̀ sí pé ẹ atanra wa jẹ ọmọ lọ ẹ ọlọ́run ba, ó fẹ́ràn kéèyàn ọmọ tí ọmọ rẹ̀ lọ síbi kó ṣèbàjẹ́ pàápàá jùlọ tó bá gbẹ́ni tó fẹ́ fẹ́ náà ẹ̀yin náà yọ́nú sí wa rẹ̀ àtẹ̀sìn rẹ̀ ẹ mọ̀ pígbà tí ẹnìkan wọ ẹnìkan nífẹ̀ẹ́ yẹn wà tẹ bá ti jọ pẹ́ jù ìfẹ́ yẹn lè sá tí ó fi wá di pé obìnrin yẹn ò ọkùnrin yẹn má lẹ́bàá ni ẹ wá fẹ́ra yín ẹ fẹ́ kí wọ́n fẹ́ra wọn fún yàrá. Toro ti yọ kúrò lọ́kàn ọkùnrin àsìkò tí ń fẹ́ wọn tẹ́ bá rí i pé yọnu sẹ́sìn rẹ̀ àti wá rẹ̀ ẹ jẹ́ wọn fẹ́ra wọn lópin ìgbà tó ọmọ yín náà bá jọ ọmọ pínrín sí eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní àwọn òbí àwọn sì máa ń fara ní àwọn lórí pé àwọn ṣe súnà kọ́tọ́ lóòótọ́ ẹ̀yin lẹ bí àwọn ọmọ yín ó yẹ kí inú máa dùn ni tẹ́ bá rí i pé wọ́n ń súnà nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam torí oore ńlá lọ́lọ́ ń ṣe fún yín ọmọ mi ìwèrè ló ń ọmọ kan wá ń ṣe súnà kí nínú yóò ní dùn sí ọ yẹ kí inú òbí ó dùn ẹ̀yin náà ẹ má fàṣẹ jù sí súnà tẹ́lẹ̀ sí torí pé ńgbà mi àgbọ́yé ẹlòmíì òkun síbí kọrínkọ̀dí ọmọ gbẹ́sìn yìí yọ̀hún afẹ́ máa apply rẹ̀ ní kọrínkọ̀dí so àwọn òbí ọwọ́ àtàrà àṣìṣe tiẹ̀ kórìíra lànà anabi Muhammad sallallahu alayhi wa sallam kò yẹ kórìí bẹ́ẹ̀ lẹ́yìn náà ẹ̀yin òbí náà kí ló dé tẹ́yìn náà ò ṣe súnà because tí bàbá bá lọ lọ́tọ̀ bí bàbá ń ṣe tọ̀rí kọ̀ ọmọ ń ṣe súnà kíláàsì ọmọ wa kí ló dé tó fi jẹ́ kó wù yín láti jẹ́ mùsùlùmí àmọ́ kó wù yín láti tẹ̀lé lánàá ànábì tọ́lọ̀ ń fi islam rà sọ́dà abẹ́ ìyẹn á sọ pé tànábì òwò tàmádù Tìjání ló wò ẹ dákun ẹ wò nǹkan bẹ̀ sọ́jọ́ra Abdulkadir Jelani Ahmed Rifai Muhammad Badawi Shadili Naqshbandi ẹ dákun ẹ wọ àwọn ṣé ń tọmọ tẹ̀lé nu tọba fi tànàbí lẹ tọ tẹ̀lé tà Abubakar ó ti ṣìnà tọba fi tànàbí sílẹ̀ tọ tẹ̀lé ti Umar ó ti ṣìnà torí pé ńṣe látẹ̀lé tà Abubakar ńṣe látẹ̀lé ti Umar táwọn ọba ti tẹ tí wọn bá ti takò tànàbí tí wọn takò tọlọ bó wa la ṣe fi sunna anabi lẹ àwọn amẹni tí máa ń ṣe lọ́tà kódà lómi ò tún ma sọ́njọ́ kó pé àwọn tí ń ṣe sunna mọ́ kórìíra àwọn jùgbẹ́ lọ. ẹ dákun ẹ gbọ́rọ̀ ó dájú pé ro onítọ̀ wọn gbádùn tí wọ́n bá gbé lọ síbítù wọn ò ní rógùn lò fún àbókùn wọn fẹ́ lò fún rẹ̀ kó sí àfi tí wọ́n bá nà lẹ́gba hospital wọn ti máa ná ẹ̀ lẹ́gba àrò torí délé sunna anabi sallallahu alayhi wa sallam kò sí kórìíra wàllá àfẹnutọ́ bá fẹ́ sórí ibu fala wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara baynahum thumma la yajidu fi anfusihim harajan mimma qadayt wa yusallimu taslima ọlọ́run ni mo búra pé ẹ lè gbọ́ ọlọ́run ọba gbọ́ títí tẹ́ fi gbàdájọ́ anabi muhammed sallallahu alayhi wa sallam nínú gbogbo tó bá fa wọ̀ láàrin tẹ́sì ní nìkún sínú kankan lórí ìdájọ́ tó bá dá tẹ́sì gbàfà nípapá gbàfà gbà náà lẹ́tọ̀ gbọ́ ọlọ́run gbọ́ torí ẹ àwọn bàbá yín ní sọ̀tọ̀ ọlọ́ ẹ ṣàlàyé súnà fún wa lọ́nà tí ó fi yé wọn ẹ pè wọ́n pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má pè wọ́n tẹ́pẹ́tẹ́pẹ́ torí ẹni tá a bá fẹ́ kó gbàgbọ́ tá a máa ń ṣépè fún kò ní gbàgbọ́ ẹ mọ̀ pé fìràhùn ọlọ́run ti mọ̀ lórí ibú ńlá ọlọ́run ti kádàrà kórì ibú ní òsì ọlọ́run sì ṣe ànábì Musa lólórí ire ńlá lóró ńlá ànábì tọ́lọ́wọ́n bá rán sí wọn gbà àti ànábì Harun aleyhi masalam ẹ wò gbà tọ́lọ́wọ́n rán Musa àti Harun tọ́ran sí fìràhùn kí lọ́lọ́run sọ wọ́n ní faqula lahu qawlan layyina la'allahu aw yakhsha ọ̀rọ̀ tó lẹ̀ ní kẹ́ ẹ bá Fíráúnà náà sọ báyà yóò jẹ́ rántí báyà yóò jẹ́ bẹ̀rù ọlọ èmi fẹ́ pe bàbá mi sí súnà wọ́n fẹ́ pe ìyá mi sí súnà pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àlàyé pẹ̀lú àlàyé níṣì tó máa sọ pẹ̀lú àánú tóbi mi gan máa kà nínú ọ̀rọ̀ mi pé àánú àwọn ní ṣe mí lọ́nà tó fi jẹ́ pé insha wọ́n lè má fi hàn pé àwọn ti gbà lójú mi torí kò bí ṣe máa ṣe mi àmọ́ tí mo bá ti pẹ̀yìn lábá á ah, òótọ́ lọ́mọ yìí ń sọ òótọ́ lọ́mọ yìí ń sọ àmọ́ kí wàá ṣe pé wọ bàbá mi sórí mo fi ń dá yín lójú pé tẹ́ ẹ bá gùn lé tẹ́ ẹ lẹ́sìn ìnálẹ́ wọ̀ ọmọ anáti ẹ̀ ní lẹ́lómi ṣe ń kó bàbá àtìyá rẹ̀ dànù náà ẹ̀ sì fi kọ́kọ́rọ́ náà ọwọ́ rẹ̀ lọ́wọ́ àná wàlà hawla wàlà quwwata illa ó ti tó báwọn amẹ́yọ̀kan ni wàá dáhùn kan wọ́n ní kí lóògùn sọ̀yè tó dáa kò sí dukẹ́ sọ pé Rabbi zidni ilma ọlọ́run sàlékún mà fún un àmọ́ lọ́ọ́ máa mú edu ọmọ afọ mẹ́kọ ọmọ tanra rẹ jẹ àbọ̀ ọmọ mú hantu kan èèyàn kan yọ olódò ni mo rò pé yé wa torí pé ọlọ́run ọba ń kó ànábì lẹ́kọ̀ọ́ pé n tó sè ní tí ìmàrí òfin máa lékún wọ́n wá lè tọ́lọ̀ ń kó ànábì ọ̀dà kọ́ta kò wúlò lọ́dọ̀ tiẹ̀ ọ̀dà àdúgbò lòdò lọ́ọ̀yà. فتعالى الله الملك الحق فلا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما bọ́lọ̀ ń ṣe pa nábì lásẹ̀. ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá kó gbàdúrà gbogbo wa àlékún dáadáa ọlọ́wọ́n bá kó gbé wọ̀lú ọ̀fà níbì nítorí ti da níbẹ̀ ọlọ́nkọ́ má bàjẹ́ eléyìí tó kù díẹ̀ káàtó ọlọ́nkọ́ bá wa tún ṣe. ọlọ́run ọba tó tóore bá wá wọ̀ lú ọ̀fà kó jẹ́ kíkpin táwọn mùsùlùmí bẹ̀ kọ́ pọ̀ kó jẹ́ kíkpin táwọn mùsùlùmí bẹ̀ kọ́ pọ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. جزاكم الله خيرا